dákun tí mo bá tí àwọn àfa ń sọ lọ́wọ́ n bá prefer pé pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́run bọ́ba tún ní lẹ́tà míì tó kọ̀ àbí bí lẹ́tà míì bá dé má ké sáwọn bàkàtà bí wọn mọ́ ọlọ́run ti gbàdúrà tọ́ sẹ́yìn anabi sọ̀rọ̀ sọ́lá nǹkan náà ara ń tà anabi tún ṣe ń gbà yẹn ni pé àwa náà lè lo strategy báwọn ńgbà sẹ́yìn ti lọ́hùn tí amúrù náà bá tún lọ tí abdullahi náà bá tún lọ tá aláwọn bíi mẹ́ta bíi mẹ́rin kò ní ìdá tún káwọn ọmọ tí wàá lọ bá wọn mọ́ anabi organize ń sọ́ọ̀tì ìwé tó pé láwọn tó kọ́ kọ́ mímọ̀ kọ́ mímọ̀ káànú àwọn sọ̀hábé anabi ń tu ọ̀pá aláṣẹ fún wọn pé wọ́n lọ kọ́ ẹni báyìí tí wọ́n náà lọ kọ́ lọ́dọ̀ ẹni báyìí àwọn mẹ́ta ni wọ́n tẹ́lẹ̀ ńgbà tẹ́lẹ̀ wọn mẹ́ta wọn bá kọ́ yàn mẹ́ta wọn di mélòó wọn di mẹ́fà téèyàn mẹ́fà yìí náà bá tó kọ́ mẹ́fà míì wọn di mélòó nígbà tábà fi ọdún méje ọdún mẹ́ta kò sẹ́nìkan jẹ́ ọ̀sàkóso wa mọ́ bá nẹ́bí ṣe ṣe nùsọ̀lọ́ lọ́wọ́ àríyé ọ̀sọ̀lọ́ so mo fi lè pe àkíyèsí wa sí pé kí a máa sọ pé ọlọ́wọ́ san bàbá wa lẹ́sàn dáadáa ìgbà tí wọ́n tí wọ́n ń yarí pé àwọn ọmọ wo ní kàwé èlèkéwù nìkan wọn lọ wàláyé ọlọ́wọ́ san wọn lẹ́sàn dáadáa torí pé nítorí bá ṣe mistake ń gbà yẹn ìlọrin òní wà bó ṣe wà yìí o kéèyàn lọ wo gbogbo àwọn ilẹ̀ west nkankan ẹ mọ̀ gbọ́ nù family mi pé aláàjì lélẹ́yìí bóyá pásítọ̀ làbúrò ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bóyá ẹlòmíràn máa sọ pé mo wà ń bì kan ní gbogbo last week ẹ̀ ń tọ́jẹ́ director ń bẹ̀ ẹ̀ ńgbà tá à ń sọ̀rọ̀ wa ni pé à pé òun ò lè mọ̀ ṣe dáadáa sẹ́yìn muslim because ọ̀nkùn òun ni ààrẹ mùsùlùmí of kìnìkan <laughs> kiri ó lòun gbogbo yóò kọ́mọ̀ láwọn but kí ló fà á wàláyé ọ̀pọ̀lọpọ̀ wọn látara léèwé ni àtara léèwé lọ́pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ni wọ́n ti sọ wọ́n nù gbà yẹn gbogbo à ń dá kìnní kan saint kìnní kan skul lẹ̀ eh, kìnní kan saint lẹ̀ gbogbo àwọn ọmọ ń gbà tó yẹ pé ní fákìrù náà ń bẹ́ ń ta ń gbà yẹn ọlọ́nkọ́ bá kó sí kó ń lu mùsùlùmí ògidì pé àkọ́dọ̀ fẹ́ wọn nígbà wọn ọmọ ọmọ wa kọ́ra àwọn tún ni wọ́n máa gbẹ́dọ̀ àwọn ní. Ah. àwọn generation àwọn bàbá ti wá pé ẹ má ẹ má lọ léèwé ẹ má ṣe nǹkan kan òun lọ ṣe islam kù but alhamdulilayi kìíní yẹn ti change nísìn kẹ́nìkan tó pé òun dálé ìwé kan lẹ̀ ibẹ̀ lòun ó ti máa wá sọ àwọn ọmọdé lórí ibu àfọ ẹni tó bá máa ń fẹ́ sọ ọmọ ẹ̀dọ́ lórí ibu ilé ìwé tọ́ irú àwọn ti zaidu ń jọ̀hún àwọn ti zaidu kọ́ àti ọ̀rọ̀ àwọn zaidu lónìí náà táwọn kọ́ lọ́dọ̀ àwọn bàkàtàbí àwọn náà ti wá dá tiwọn lẹ̀ pé bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ ẹ má wulẹ̀ lọ ọ̀dọ̀ wọn mọ́ ẹ máa bọ̀wọ́ dọ̀ wá sẹ́rí bọ́lọ̀ ti gbàdúrà wa. mo fi sọ pé káwá sì dúró lórí pé ní ọ̀rọ̀ jáde primary school ẹ̀kọ́ rẹ̀ lómi ọ̀ wá pin ọmọ yìí lè kéwù lòun ọ̀ lọ. Ah, ilé ìwé lélẹ́ yọ lọ kí ló dé yóò ṣe méjèèjì yóò ṣe kíni yóò ṣe méjèèjì because islam ara problem tá a ní ni pé ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ ń ti ń ṣẹlẹ̀ lónìí àwọn àfáàn bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọn láwọn kan wo yẹ̀pẹ̀ ọ̀kan lòun ṣe fìràkù ọ̀kan lòun ṣe kílẹ̀ pé kejì mọ̀ ibà kẹ̀kẹ́ wọn ò ní option míì wọn ò ní kíni wọn ò ní option míì nígbà tó yẹ pé ní irú ẹ̀kọ́ tí wọ́n kọ́ ayé ti fẹ́ sọ di panda mọ́ wọn lọ́wọ́ kò síbi tí wọ́n lè gbúwé rí wọn dé tí wọ́n fún wọn ń sẹ́ ẹ ni wọ́n mọ̀ sí i á pé tí wọ́n ń ṣe dá o bọ̀tà ń sọ pé kí làwọn nǹkan tó fà á ní ká wá ìlàjù sí i south africa tí mo wí lẹ́ẹ̀kan kí n tún mú example wọn wá téèyàn bá mọ south africa ní gbogbo 1980s. ẹ rí i pé àwọn ìjọba ẹlẹ́yàmẹ̀yà lọ́wọ́ à yẹn àwọn apartheid government àwọn kínkínní tí wọ́n sì ń rúlu gbogbo gbogbo àwọn tí tí wọ́n jẹ́ dúdú mbẹ́ àyìnbó àwọn funfun kínkínní inú wọn àwọn náà wọ́n máa jẹ olórí àwọn náà wọ́n máa jẹ gbákejì àwọn náà wọ́n máa jẹ gbogbo ẹ̀ títí títí ọlọ́run padà wá ní káwọn dúdú náà ó kí wọ́n borí kì í ṣe àwọn dúdú nìkan àkàn máa ń àwọn dúdú because àwọn ẹ̀yà mẹ́ta ló wà ńbẹ̀ àwọn òyìnbó yẹn àwọn dúdú àtàwọn India origin àwọn tó pọ̀ mọ́ India ni wọ́n bọ̀tí bẹ̀ ni wọ́n dàgbà sí ara wọn ni Sheikh Ahmed Didat rahimahullahu ta'ala ọmọ South Africa ni but àwọn ẹ̀yà tí wọ́n làwọn ẹ̀yẹ kẹta ti ń bẹ ńbẹ̀ ibi tí mo ń lọ ni pé ní gbogbo ìgbà tí eh, àwọn òyìnbó yìí tí wọ́n ń dààmú wọn tí wọ́n ń ṣe kinní pé súnà ni pé bilali ni wọ́n pèrò fún kọ́dà wọ́n mọ ẹsẹ̀ sálárì fún pé dákun anídìí dúdú kan mọ́sálásí wa. so but ibi tí mò ń lọ ni pé nígbà tó wá di pé àwọn eléyàmẹ̀yà yìí lọ tí wọ́n gbẹjọ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àwọn náà nàìjíríà especially ilẹ̀ yorùbá tí wọ́n fẹ́ gbẹjọba kalẹ̀ fáwọn ọmọ onílùú ẹ̀sìn mọ̀ pé bí wọ́n ṣe ń ṣèjọba àwọn tí wọ́n kọ́ máa béèrè ni pé dìgírì wo lo ní ilé ìwé wo lọ́lọ́ àbí bí wọ́n ṣe ń ṣe ń lù jíwa náà kọ́hún. wọ́n bá ní ogbó ẹ̀yin mùsùlùmí yìí kọ́dà bàbá rọ́jú lákàn fún yín ní dg ministry kan kọ́dà ẹ̀kọ́ sẹ́ni ọ́ as minister nù yín. ibà sì ń jọ ń bá àwọn èèbó jà tẹ́lẹ̀ ní kún ó kó ẹ̀yin bọ̀ nígbà tẹ́ wàá qualify ńkọ́ wọ́n ṣàṣe bẹ́ẹ̀ bọ́tà àwọn mùsùlùmí south africa gbọ́n wọn ò jà ntí wọ́n wá ṣe ń gbà yẹn ni pé kò tí ì ju wọ́n wá ṣe lófin gbà yẹn pé ní gbogbo ọmọ mùsùlùmí wọ́n ní community tí wọ́n ń ṣe gbogbo ẹni tó bá belong to that community pé muslim community pé òfin ni àwọn ọmọ wo ní fi kéwú tí wọ́n ń ké yìí lẹ̀ o but ogbó ọmọ pátápátá ti ń lọ lé kéwú kọ́dà bí ẹ̀ bá rí ẹ̀rí pé ní o ti lọ ẹ̀rọ́ọ̀lù ní skul kan ẹ̀ lékún lé kéwú. tẹ́ ẹ̀ bá rí àrídájú pé bí ti ń wá lé kéwú ń sì ń ṣe kíni ń lọ léèwé kọ́dà tọ́ba necessary ẹ̀yọ́ kò lé kéwú náà torí pé yóò kó bá islam wọn wá ní àwọn náà ọlọ́run kò fún wọn ṣe wọn ti ń lọ bí ọdún bẹ́ẹ̀ ti mẹ́wàá àbí nǹkan nísìnyí pọ̀ táwọn àwọn ọ̀kanjú ara ń tán fi yàtọ̀ àwọn funfun tán fi yàtọ̀ díẹ̀ fún àwa nìyẹn wọn bá fẹ́ ṣe nǹkan ọba pé fifty years ni ó gbà wọn wọn máa báwọn ó sì máa ṣe nǹkan àwọn díẹ̀ díẹ̀ wọn ó sì máa wọ̀n pé ah, níta fẹ́ àchífù láàrin ọdún márùn já ti rí ok the next five years a ti rí òun náà wọn ó sì máa ka márùn márùn márùn ẹ̀ nímọ̀gbà tí tí fifty wọn ó fi pé ńgbà wọn ó tó wá béèrè ẹ̀tọ́ wọn kọ̀ wá sí nǹkan kan yóò yín wọn sẹ́lá qualify ni àwọn ọmọ tí wá ti qualify.

ni àkíyèsí tí mo fẹ́ pè wá then tá a bá tún wá ń nínú nu tí baba ń discuss ọ̀rọ̀ àbọ̀rọ̀ ọ̀rọ̀ sàkọ́fà ni pé n ta fi mọ̀ pé ní ọ̀kan náà àwọn sọ̀hábì anábà muhammad sallallahu alayhi wa sallam mo rò pé umar abẹ́nìkan nu wọn ló alḥikmatu dọ́latul mu'min haythuma wajadaha fahuwa aḥaqqun nasi gbogbo tí n bá ń jẹ́ hikima tí ń dọ́gbọ́n tí ń dóye ntọ́sẹ̀ dọ́ kí ló pè é dọ́ọ̀là ntí ntẹ̀yìn ti ní tọ́wọ́ àṣẹ kínní tọ́sọ̀nù kì í ṣe because tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ ntí ń jẹ́ àdọ́ra gàrbíyà lónìí western civilization lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn mùsùlùmí ni wọ́n develop ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn mùsùlùmí ló ṣe kínní àwọn mùsùlùmí ló develop ẹ̀ bóyá gbà tí à ń janu mọ́kọ àwọn ó kọ àwọn kan díẹ̀ ẹni tó bá lè bóyá yẹn jẹ́ medical doctor ni àbí nǹkan kan ni tí wọ́n mọ̀ pé gbogbo ohun tí wọ́n ń kọ́ àwọn yẹn àwọn mùsùlùmí ni wọ́n ní nípìnlẹ̀ nígbà tí dawla andalus tó di spain lónìí tó ìpọ́wọ́ mùsùlùmí lọ́wọ́ ibẹ̀ ni hadora garbu wà ń gbà yẹn. lápèjúwe tí wọ́n bá ní kí wọ́n máa sọ̀rọ̀ nípa tébù medicine ẹbí gbogbo ẹni tó bá mọ̀ nípa medicine dáadáa bóyá ẹni professor medicine àbí nǹkan kan tí èsì àwọn àṣẹṣẹ ń kọ́ medicine ìpè ìjọ mẹ́nìkan ti ń jẹ́ rhesus r h a z e s r h a z e s ẹni ìjọ mẹ́nìkan mo gbọ́ pọ́n lẹ́nìkan jẹ́ rhesus bọ̀tí jẹ́ mẹ́ni tó ń pè ní rẹ́sìs yìí ẹ́ arọ́ọ̀zì muhammad ibn zakariya arọ́ọ̀zì kéde rọ́ọ̀zì oní fakhrudin kọ́ o muhammad ibn zakariya arọ́ọ̀zì ara àwọn tí ó gbé ìpìlẹ̀ medicine kalẹ̀ ní europe ni mùsùlùmí sì ni ìwé rẹ̀ tó ṣe ní lárúbáwá ló ṣe bọ̀tí ńgbà tí wọ́n rí ti ń bẹ́ńbẹ́ wọ́n wá translate ìwé yìí ní fifteen sixty five ad láì mọye centuries lọ́hùn wọ́n tu sí latin language kí là ń pè ní latin language latin language ló bí gbogbo àwọn most of the european languages tá a ní lónìí ibẹ̀ ní english ti jáde ibẹ̀ ní french ti jáde ibẹ̀ ní spain ti jáde na spanish ló ti jáde so arọ́ọ̀zì yìí làwọn ọmọ pè ní kíni roses ẹni wa mọ̀ pé ní èèyàn wa náà ni ni wọ́n wí lápèjúwe nísìnyí ẹ tún lọ bí ẹlòmíì irú sáyẹ́nsì tó bá wulẹ̀ òkó ṣe ẹ ní ǹjẹ́ wọ́n lẹ́nìkan ń jẹ́ avizina wọ́n lẹ́nìkan ń jẹ́ kíni avizina ẹ ẹ dàgbà pé ta ni wọ́n ń pè ní avizina ibnu sina ibnu sina mùsùlùmí ni gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àmírù mẹ́wàá lọ́wọ́ di kínní emir <laughs> ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí wọn mọ̀ pé lárúbáwá lòún wí ẹ́ ọlọ́run kọ́ sàlékún dáadáa àwọn bàbá ọlọ́lá ọba wa lù lọ́rin wọn ni the, e, the emir of ìlọrin àti amir of ìlọrin làwọn èèbó sọ di emir mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni ibnu sina wọ́n sọ di kíni avicina wọ́n pọ̀ bẹ́ẹ̀ bọ́tú mọ́ kàn kọ́ àwọn díẹ̀ síbi yìí ni ibnu sina yìí bẹ̀ that ẹni tó bá ti jinlẹ̀ nu medicine kò ní masai ti come across yìí ẹni tí wọ́n ń pè ní alikọ́nùnù fìtìbẹ̀ alikọ́nùnù fìtìbẹ̀ àwọn máa pè ní the canon of medicine the canon of medicine ibnu sina ló ṣe é ẹnìkan nú àwọn ògbóǹtagì dókítà tó ń pè ní dr robinson ó ní ní tí ò kéré sí centuries mẹ́fà ọgọ́rùn ọgọ́rùn ọgọ́rùn ọgọ́rùn ọdún lọ́nà mélòó lọ́nà mẹ́fà ó ní ò sí any medical authority tó tó ti canon of medicine ibùsùn iná sẹ́yìn ó sì continue bẹ́ẹ̀ kéèyàn tó ṣèwé ní fíìdì kan kọ́ wá jẹ́ pé for six centuries ni wọn ní tìrẹ́ ni tí ó ṣe míì tí ó kó ń gbá lé kìí ṣe ń tọrọ rùn robinson yìí ṣe mùsùlùmí o tó ròyìn ìwé ibùnú iná báyìí so lóríṣiríṣi bẹ́ẹ̀ ẹ tún máa gbọ́ ọmọ pẹ̀lú mi yẹn lè máa àti lè máa kánú ìwé wọn ní abul cases abul cases a-b-u-l-c-a-s-i-s àfi zina tí mo wílẹ̀ kẹ́ńtọ́ bá fẹ́ kọ́ kalẹ̀ is a-v-i-c-e-n-n-a kọ́ra bí yẹn bá ní encyclopedia britannica àbí encyclopedia americana kọ́ lọ wo àfi zina mbẹ́ ibnu sina ni mùsùlùmí ni. Uh, abulkasisi abul ẹgbẹ́ kí ni wọ́n sọ di bẹ́ẹ̀ abulkasim zahrawi abulkasim azahara wọn làwọn máa pè ní abulkasis tíyẹn bá ń sọ̀rọ̀ geology tí ń sọ̀rọ̀ pharmacology kò sí bó ṣe lè yọ ń táwọn abulkasimu zahara wí gbé kalẹ̀ kó ṣe lè yọ kó mùsùlùmí ni ni pé gbogbo ń yìí bọ́ọ̀lá tu mùsùlùmí ni lóòótọ́ àwa la ní tẹ́lẹ̀ ọbọ̀ ma wà lọ́wọ́ ni àkíran wọn tó ń pẹ́ nìkan ní gẹ́bẹ̀rẹ̀. Geber e G-E-B-E-R òun tiẹ̀ popular púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ńlẹ̀ lárúbáwá lónìí àwọn náà ti ń tají ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ àwọn factories ńláńlá àwọn kẹ́míkà kínní ó kọ́ ẹni yìí ni wọ́n ń sọ lónìí nísìn òun là ń pè ní Jabir ibn Hayyan Jabir ibn Hayyan òun làwọn máa pè ní kínní Geber so geologist lòun náà tó sì jiná so lóríṣiríṣi lóríṣiríṣi bẹ́ẹ̀ ni pé ntí mo fi ń sọ gbélé yìí ni pé ká gbà pé ní àṣẹ ntí ọwọ́ àánú atharu lóòótọ́ pé dalatul mu'min ká gbà pé nǹkan yìí àwa la ní tẹ́lẹ̀ ọ sọnù ni bí nǹkan yẹn bá sì sọnù yẹn wà bí ò ní wà túláàsì àfi ká wà o islam ò sì takò òní mo ti sọ ọba pé nǹkan kan ní irú sẹ́ẹ̀rù tá a fà ń wílẹ̀ kan. tí wọ́n ní ẹnìkan ń ṣe májíìkì ní western kí ló ti gbé wá àbí islam gbogbo bí ó ti lè wó gbé wá haramu ní kéèyàn kọ́ májíìkì nínú islam èyí ń kà ń wí but kò síbi tí islam ti ní kéèyàn kọ́ tébù kọ́kọ́ medicine haramu ni islam ò pé kéèyàn jẹ́ geologist haramu ni kéèyàn jẹ́ scientist generalist islam ò pé kíni kò pé haramu ni ẹ̀dá kan ẹ̀ jẹ́ ká tají. because ẹ woru example ti mo fun wa bá a bá wa láwọn èèyàn díẹ̀ tí wọ́n bá ti mọ̀ ebọ́ tán nígbà zayidu kọ tán ẹ rò pé ojú bọ̀rọ̀ ni wọ́n fi kọ́ zayidu ni òun náà láwọn nǹkan tí ó tọkàn rẹ̀ ọkọ̀ tí ó faramọ́ ni wọ́n gbé a bàbá dé ọ̀dọ̀ ọ̀gá yẹn ẹ máa ẹ jẹ́ kìnìkan sí ìwọ náà ló tún wa ń bí ọ́ possible rẹ̀ ọ́ bọ̀tí ńgbà tó yẹ pé ní ó ní ti ntọ́fẹ́ mú ó mú nídàkejì ni pé gbogbo àwọn ọmọ mùsùlùmí tọ́lọ̀ ń bá ti wá ní kárìnà yìí ẹ má jẹ́ kí hádàfù tiwa objective wa ni pé ní years mo ti wá qualify as a medical doctor nísìnyí bẹ́ẹ̀mi náà ó ṣe control million lókù tí ń máa lé ẹ mọ̀ pé ní ayé nìkan kẹ́yìn wá o ọ̀rọ̀ àwọn medical doctors nìkan kọ gbogbo ẹni sphere of science èèyàn bá wà mọ̀ pé lé oníwájibù pé bí wọ́n ṣe mọ̀ yìí kóra bó ṣe mùsùlùmí kan nìwọ náà mọ̀ kìí ṣe dandan pé wọ́n lọ́ kọ́ bọ̀tọ̀ facilitate bóun náà ó ṣe dé irúbi tó déhùn kódà kó ní à ah, irú àwọn ọmọ tí ń ṣe kínní ní secondary school ya ọmọ yìí mọ̀wé dáadáa ó ṣe kínní ọ̀dà ẹ̀yin òbí rẹ̀ sẹ́ẹ̀ lówó ni tí ó fi jáde university mi ọmọ sanwó rẹ̀ is part of it wọn náà ṣe kan nù. sẹ́gbọ́n yìí náà bá máa nísìnyí àtúndì ìṣẹ́jú máa jẹ́ kan àdì méjì in fact yóò fún wọn náà ń sinmi so ẹ ẹ kí a sì gbọ́ pé ní ńgbà tá a ti wá ní gbogbo àdọ́rà eh, èyí tó bá sì da dọ́ọ̀látòl muslim láti fúnra wa lẹ́gzámpùs yẹn àwa mùsùlùmí gan la lọ́pọ̀lọpọ̀ kíní ìtẹ́lẹ̀ kó tó di pọ́ bọ́ mọ́ wa lọ́wọ́ bí nǹkan bá sì bọ́ mọ́ yàn lọ́wọ́ kéèyàn ó ṣe kíni kọ́ wà àbí yẹn bá sọ owó nù nísìnyí ọkàn dákẹ́rẹ́ ni àkọ́lá bóyá pé kọ́kàn rìn lọ náà bẹ̀ ọkàn rìn ò ní gbé pé àjẹjẹ rìn lọ náà bẹ̀ wò kọ́lá bí ẹ̀kọ́ òun náà mọ̀ gbẹ́jẹ́ irin lọ́ọ̀nà bẹ̀ wá ẹ bá a mọ̀ bẹ́ẹ̀ náà lórí ẹ dákun ẹ jẹ́ kí a mọ̀ pé nǹkan wa tó bọ́ sọnù èyí wọn ò sì wá pé ní ká gbàgbé kéwú alihamudulilayi nínú tínú mi ń dùn sí mo rí àwọn bọ́rọ̀sì kan kọ́dà láìpẹ́ yìí ńgbà tá à ń ṣe dáwọ́rà lọ́wọ́ ní adéwọlé ń bẹ̀ àwọn méjì kan wá bá mi ẹnjìníà lọ̀kan tí mo mọ̀ dáadáa èkejì olóhùn wà ní college of health sciences kí lè wá ṣe ń bi dáwọ́rà àwọn làwọn náà fẹ́ ṣe dáwọ́rà ni lárúbáwá làwọn ọmọ ọmọ sọ yàn yà wọn làwọn gbọ́ lárúbáwá wọ́n sì gbọ́ lárúbáwá lóòótọ́ nílọrin bíi náà ni kì ṣe pọ́ à ń pàtàn à ń pàtàn kan lọ ní last week àbí last week mo tó pàdé ọ̀kan náà tí ì ṣe lọ́rin bíi olóhùn rí di biochemistry ní lọ́rin bíi kọ́dọ̀ gbọ́ lárúbáwá ni pé àṣẹ ti ń fi hàn wá pé kì í ṣe kó ṣòro kakó méjèèjì pọ̀ a kàn nídìí àwọn nǹkan míì tá à ń ṣe tí ọ̀wọ́ mú wá sàtí ń básìkò wá jẹ́ àwọn yẹn ni ká pàtì ká wá wá àsìkò wa lò síbi tí ó ti wúlò fún Islam kọ́lọ́n kò ṣe rọrùn fún wa bẹ́ẹ̀ so aqulu qawli hadha wa الله لي ولكم ولسائر المسلمين، فاستغفروه sa'iril هو الغفور الرحيم. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ó ṣe débi tí àwa kàn wá sọ fún wa ní ṣókí nǹkan tó bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ wa à ń dọ́gbọ́n rẹ́rìn-ín fún kan tí wọ́n sọ àwọn tó ń sì gbé tọ́pìkì kalẹ̀ ó ní nǹkan táwọn ń rò sùtábà wò pé kò yé ti pẹ́ẹ́rẹ́ ló kàn tán ẹyán lápèjúwe ní sìkà máa sọ̀tàn àwọn kan pé bóyá ìtàn lẹ́ẹ̀tọ́ ìlú kan ni pé àwọn lágbájá àwọn náà jẹ́ àwọn baba lógun tí wọ́n lálàsí wọn kàn máa sọ bẹ́ẹ̀ ṣé bó ni mọ̀lẹ́ lọ́kàn wa kọ́dà àwọn míì torí ẹ̀ wọ́n làwọn ò ní torí ẹ̀ fún ọmọ kan ní ọmọlú ẹ̀ pé ọ̀ràn tí ni ṣùgbọ́n àwọn nǹkan yìí afẹ́ká mùsùlùmí ká ronú nǹkan tí ń ṣe mùsùlùmí pọ̀ so ní ṣókí afẹ́ká padà síbi àṣà wa àṣà islam tàbí ká padà sí àṣà islam ni mùsùlùmí máa fi ń sọ pé òun lajú mùsùlùmí tí ò ní àṣà islam kò lajú ó dijú ni lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀rọ lápẹ̀jú ẹ̀rẹ́ sí àṣà western ẹ̀kọ́ àwọn ọlọ́sọ òun ni ọ̀pọ̀lọpọ̀ wa ti wá mú ní àṣà tábà rí ẹnìkan tó mú àṣà islam wọn ó sì fojú kéré rẹ̀ ẹnìkan lẹ́nu sọ yìí kì í ṣe pé ó ti wá pẹ́ púpọ̀ pé láyé àwọn wòlíì jọ́ọ̀ ni ọ̀dọ́ pé ó kàn sírí lẹ̀ kò fi gbọ́n lẹ̀ ó kún à lónìí ni wàá bá sọ̀rọ̀ pé ó fi that is pé àṣà ẹ̀sìn kò tiẹ̀ pọ́n lé ẹlòmíràn wàá mọ̀ sí kankan ẹ wá rí mùsùlùmí yóò wá wọ ṣòkòtò yóò tún wá kí ẹsẹ̀ rẹ̀ tún wá kí bọ́ báyìí yóò máa fi rìn lọ àwọn nǹkan lórí tó ṣe lónìí tán bá rí ẹni tó yẹ pé múra bí Islam ní ká máa múra èyí tán bá rí ẹni tó fi gbọ́n lẹ̀ ṣòkòtò lókè tábàárẹ̀ tó borí tó bojú ẹ̀gbọ́n táwọn yóò wí ni wọ́n ní ah, àṣàlẹ̀ Saudi ni gbogbo aláṣì mọ̀ pé ọmọ obìnrin tí ń wọ ṣòkòtò tí ń wọ aṣọ tó lẹ̀pa tí dodo tó ń yọ lẹ̀ gbogbo alámọ̀ kékeré sàṣàlẹ̀ Yorùbá gbogbo alámọ̀ yìí òun náà lọ mú àṣà àwọn ìbólú náà lọ mú wọ́n náà wá gbé sílẹ̀ ká ìwọ mùsùlùmí ẹni tó mú àṣà Saudi ibi tẹ̀ ti sìn lọ́hùn àtẹni tó mú àṣà bíi àwọn ọ̀tá ẹ̀sìn yín ìwọlé ẹ̀kọ́ ọmọpọ́lé jù irú ilé ìláwùjọ yìí ẹni máa fẹ́ sàṣà àìsíláwù àwọn sáwùdí kọ́ káàtà tó pé nǹkan ibi táwọn ń rò lọ́nu kọ́dà ó sì yẹ kán accept ẹ̀ ju tẹ́lẹ̀ yìí lọ tòun ti bẹ́ẹ̀ ẹni tó wá fẹ́ múra báyìí wọ́n sì gbógun tì ń lé wọ́n gbógun tì ń lé ètò ọ̀hún kọ́dà wọn fún èmi náà nìkan yóò tún fún ọmọ rẹ̀ obìnrin pé lọ́ fowó yìí ṣerun ó lè fún five hundred naira kó lọ́ fi ṣerun ṣé ìṣe ohun tí ń ṣe yìí sásà yóò bá ní ṣùgbọ́n àpótọ́ ọlọ́run ẹ jẹ́ ká tají nǹkan ti sọnù fún Islam àwọn kan àwọn kan wà tó yẹ pé à ń wò àwọn àrùkọ àwọn ìbò ìlú ni so àwọn kí wọ́n ní àwa la ní yín tó fà ní pé àwa gángan àkànlẹ̀ ká àṣà wa kún tá a bá kàṣà wa kún dáadáa ẹ̀sìn wa yóò dúró nǹkan tá a ṣe ń wá àárí nítorí lè yẹ jí kó mọ̀ wà lọ́kàn wa pé àṣàṣìlám bó láti wá mọ àṣàṣìlám nítàtílẹ̀ masa islam àwọn ọ̀nà rẹ̀ ti wà ẹ máa wo quran ẹ máa wo hadith ẹ sì lọ kà tán àwọn tí wọ́n ti lọ pàtàkì lọ àwọn sábẹ́ àní muhammad sallallahu alayhi wa sallam àmọ́ rí àṣà wọn ń bẹ̀ wọn ká máa mú òun ló dáa jù ẹlẹ́ẹ̀kejì tán mú tán sọ fún wa ní sókí ẹlòmíì yóò gbàgbọ́ yé pé ẹlòmíì lérè pé tọ̀ ti rẹ́ nìkan ti lọ kẹ́kọ̀ọ́ níjọ́ kan àwọn kan wọn fẹ́ kéwú gbàtàn fẹ́ kéwú wọn tọ̀ ẹnìkan wá sọ pé ó kàn ṣèbó ni wọ́n ní ah èdè àwọn tó ń lọ sọ mọ àfẹ́yà yìí mo ní káni ìtàwé sọ lò ó ti àga púpọ̀ à ní sọ Yorùbá náà lò torí Yorùbá náà e, àwọn ìpìlẹ̀ tiwọn náà ẹbọ náà ni ẹjá fẹ̀ kan mọ sọ ọyá gbogbo àtọ́ wọn gbọ́ lọ́wọ́ so ẹnu yóò ti akakú pé kẹ́lómi ò tún lọ kẹ́kọ̀ọ́ western education yóò tún wá kakún tó wá ṣe ní haram ẹnìkan fẹ́ lọ sí ilé ìwé kanjọ kan ó fọkọ rẹ̀ sí sàárà wọ́n sá tí wọ́n ní kó lọ náà ni wọ́n ní kó ti kó lọ náà ni ìgbà tó dé báyìí dé ó lóun ò lọ mọ́ wọ́n ní kí ló dé torí pé rèé bẹ́ńbẹ́ ni ìjókòó lọ mọ́ ẹlòmíì fẹ́ kẹ́kọ̀ọ́ kéwù yìí lásán torí pàfà tí ó lọ kọ́ kò sí lọ mọ́ wọ́n ní kí ló dé èébì díà ni ò látọ̀dọ̀ àná Muhammad sọ́sọ́nà mùsùlùmí tó jẹ́ ń bí díà ọ̀ lọ kékéwù lọ́dọ̀ rẹ̀ tó kékéwù tó bá mọ̀ tán òun gan lọ́ fi kọ̀rẹ́ktì ẹ̀ lọ́ọ́ fi kọ̀rẹ́tì àwọn ilé rẹ̀ lọ́ọ́ fi kọ̀rẹ́tì àwọn ọmọ rẹ̀ lọ́ọ́ fi kọ̀rẹ́tì àwùjọ ọwọ́ afẹ́ kan dúbà ni ọwọ́ akéwu mọ́ ọwọ́ ni máa dọ́ra nìkan lọ́wọ́ gbọ́ lọ. ẹ jẹ́ àkíyèsí nǹkan yẹn dáadáa o. sùkínì yẹn ó ń ba àwùjọ wa jẹ púpọ̀ ẹlòmíì yóò tó kó wọ́n lù ú ni yóò tó wọ́n ní kó máa kún lẹ́yìn náà ni àwa wo gbogbo pé kíní yóò dáhùn sẹ́yà sílámù àwọn òsì mọ́bẹ̀ ni wọ́n wá wo tó fẹ́ gbà lọ́wọ́ wọn tó bá ti wá gbà tán wọ́n ló sì wọ́n máa kọ́yàn nínú àṣetà tó wá ń ṣe ni pé àwọn tá a ti tó wá mọ̀ àwọn ò tó wá dóńdó pé ta la fẹ́ kọ́ mọ́ àtúndódo rẹ̀ mọ́ pé àwọn ọmọ wa mùsùlùmí ẹtí káwọn náà kọ́ lẹ́kọ̀ọ́ àṣe mọ́ kọ́dà lómi ó tún wá máa mọ̀ táwọn ilé mùsùlùmí ilé ẹ̀kọ́ mùsùlùmí o yóò ilé